lẹ́yìn tí a ti dá ọpẹ́ fún ọlọ́run atọ̀rọ̀ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún aṣáájú wa ọ̀gá wa ànábì Muhammad sallallahu alayhi wa sallama abẹ́lọ́run kọ́lọ́run kó ṣe àlékún ìyọ́nú rẹ̀ fún àwọn sọ̀hábí ànábì abẹ́lọ́run ìyọ́nú ọlọ́run àti àánú rẹ̀ kó máa bọ̀ títí ó fi kárí àwa náà àti gbogbo mùmìnì tó dúró ti ẹ̀sìn ọlọ́run ọba bó ti tọ́ àti bí ó ti yẹ. alhamdulillahi alladhi ahyana ba'da ma amatana wa ilayhi nushur. àdáwọ̀pẹ́ fọlọ́run ọba ọba tí ó jí wa lẹ́yìn tí ó ti pa wá dájúdájú ọ̀dọ̀ ọlọ́run ọba náà ni àpadàbọ̀ sí. asbahna wa asbaha almulku ọlọ́run àtúmọ́júmọ́ lónìí gbogbo agbára ìwà ọlọ́run ọba ní í ṣe àbẹ̀lọ́run ìlọ bíbọ̀ wa kọ́lọ́n kọ́ mọ́ jarí rọrùn. ibi tí a ti dúró níjẹ̀jọ náà ni tíra matinu risalati lil imam ibn abi zayd al-qayrawani rahimahullah ojú àtìkà mọ̀kọ́dímọ̀ yìí ni pé ọ̀rọ̀ ìtìsíwájú tí àáfàá náà sọ ojú ọ̀nà alákọ̀ọ́kọ́ ẹgbà ọ̀rọ̀ àkọ́kọ́ nínú tíra náà òun náà nìyí tó pè ní báábón mátàm tó kò bí alàlùsúnàtú pátá àtàkìdùhú alàfídàtú min wájibi umuri diyanat nínú ojú ọ̀nà yìí alimami ابن abi زيد al رحمه الله، ó ṣàlàyé kí ni ó yẹ kó máa jáde látòrí ahọ́n èmi àti rẹ gbogbo ẹni tí ń jẹ́ mùsùlùmí mùmìnì lọ́kùnrin àti lóbìnrin ó ní nǹkan tí ó yẹ kó máa jáde látòrí àwọn wa ó ní nǹkan tá a gbọ́dọ̀ máa sọ òun náà ni yóò ṣàlàyé nínú ojú ọ̀nà yìí bákan náà pàtà àtàkìtùhù àfìdà kí ló gbọdọ̀ jẹ́ àjẹ́ ọkàn àkídà ẹnìkọ̀ọ̀kan gẹ́gẹ́ bí mùsùlùmí wọ́n á sọ wípé ní àti ń tá a máa sọ àti ń tá a dì sọ́kàn àti ń tá a máa ṣe níṣẹ́ táwọn onímọ̀ padà papọ̀ tí wọ́n ń pè ní àkídà àbí tàwhídà àbí ìmánì mẹ́tẹ̀ẹ̀ta ń tà ń sọ lẹ́sìn tí ń bẹ lọ́kàn wa ń tà ń wí jáde àti nǹkan tá à ń ṣe níṣẹ́ ó jẹ́ kó wáyé pé ní nínú wájibi òmòrò ìjìyà náà gbogbo wọn wà nínú nǹkan tó jẹ́ ọ̀ràn àyàn fún wa tá gbọ́dọ̀ máa fi ṣe ẹ̀sùn. qala rahimahullah wa ni omi nzali ó fẹ́ máa mú àpèjúwe wa ó fẹ́ máa mú àpèjúwe wa. wa min zalika al-imanu nínú nta gbọ́dọ̀ máa jẹ́ ọkàn ta gbọ́dọ̀ máa sọ òun náà ni pé lọ́kàn wa ká ní ìgbàgbọ́ pẹ̀lú pé la ilaha illallah muhammadun rasulullah ó ń ṣe ọlọ́run ọba ìkẹ́ ọlọ́run àtọ́lá rẹ̀ kó máa bá ó jẹ́ kó yáyé pé ní la ilaha illallah muhammadun rasulullah ó ní kọ́kọ́rọ́ táà máa fi wọnú ìsìlámù kọ́kọ́rọ́ tí a máa fi wọnú ìsìlámù ó ní la ilaha illallah muhammadun ọ̀nà àlófà àtọ́ ẹ pé ní gbogbo ẹnìkan lónìí tí fi í ṣe mùsùlùmí tẹ́lẹ̀ tọ́lọ́run ọba bá sí payá ọkàn rẹ̀ tó náà di ẹni ìmọ̀nà tó bá fẹ́ jọyìn mùsùlùmí nǹkan tí òun náà ní pé ní muhammadun rasulullah gbogbo àwa tọ́lọ́run ti ní kẹ́ pé mùsùlùmí ni wá bàbá wa ìyá wa mọ̀lẹ́bí wa ìyá ìyá sáré pé ní mùsùlùmí ni wọ́n àwa yìí wọn àníjì kí káwé la ilaha illallah òrí pé àwa gẹ́gẹ́ bó ń ṣe ọlọ́run bá ṣe wípé ní kullu mauludin yuladu ala fitratin illa abawahu fayuhawidanihi aw yunasiranihi aw yumajjisanihi kama tanfiju albahima tó ń ṣe ọlọ́run ní pé gbogbo ọmọ tán bá bí sáyé pátápátá ìbá àjẹ́ mùsùlùmí ló bí ni ìbá àmájẹ́ mùsùlùmí ló bí ni tán bá ti lè bí ma sáyé tó sì tóké tóké tá a fi kí àwọn òbí rẹ̀ kó ewu ọmọ ó ń pé ní wúlì dá àálẹ́ ẹ̀fọ́rọ́sìn sallallahu alaihi wasallam lórí ẹ̀sìn ni wọ́n bí ilé ni pé ní gbogbo ọmọ mùsùlùmí ni nípìnlẹ̀ gbogbo ọmọ ìbáàjẹ́ léegun lójú ni ìbáàjẹ́ ọlọ́ya ni ìbáàjẹ́ nǹkan ní mùsùlùmí ni. fitọ́ra ni fitọ́ra tó lọ ìlẹ́tì sọ́nàtọ́lá ìlànà tòbí arúgbó àdámọ́tọ́ lọ́wọ́ bá dáhùn yàn mọ́ òní pé mùsùlùmí ni gbogbo bó ti wọlé yẹ ó ń ṣe ọlọ́wọ́ ni pé ní àbáwá àmọ́ àwọn òbí rẹ̀ àwọn ni wọ́n wàá ṣe wọ́n tọ̀tọ̀ náà èyí tó bá yẹ pé ní ọlọ́run bá kádàrá pọ́dọ̀ Yahudi ni ló ti wá ọyọ àwẹ̀dáàni àní òwà sọ di Yahudi. àwọn olùnàsọ̀rọ̀ ni àbí kọ́ yẹ pé ní wọ́n sọ di Christian. àwọn olùmọ̀jìsá ni àwọn màjúsí àwọn tí ì bá ti ṣe gbogbo tí ì bá ti ṣe mùsùlùmí tí ì ṣe Yahudi tí ì sì ṣe nàṣàrà màjúsí ni àwọn yìí ń pọ̀ àwọn tá ń bọ náà màjúsí ni wọ́n àwọn tá ń bọ òkè màjúsí ni wọ́n èyí táwọn tá ń sin iná àwọn tá ń sin òkè àwọn tá ń sin ìsá ẹ̀kọ́ ọ̀tọ̀ ní christianity ẹlẹ́sìn christian ọ̀tọ̀ ni wọ́n ọ̀tọ̀ ni àwọn tí wọ́n ń sin ìsá àwọn tí wọ́n ń sin sin ìsá wọ́n ṣe christian o ẹ̀rẹ̀kùn ló fà ń gbà tá a fi fẹ́ bẹ̀rẹ̀ ta tó ṣe déédéé àsìkò ṣé december twenty fifth tí wọ́n àwọn tí wọ́n máa ń sálàǹtọ́jọ́ ọ̀bí ẹ̀sùn ikú nínú àwọn táwọn tí wọ́n ń ṣe ní christianity náà àwọn náà takò àsọ̀ǹgbọ̀n fún gbogbo àwọn tó kù tí ìbá tí èsè yahudi tí èsè jew tí èsè christian màjúsí ni wọ́n ó ń ṣe ọlọ́run jẹ́ kó yarí pé ní àwọn òbí méjèèjì ni wọ́n sọ wọ́n dànká tí wọ́n dàn ó wá fún wa ní àpèjúwe ó ní ṣe bẹ́ẹ̀ rí báyìí mà àwọn ewúrẹ́ tá ń sìn nínú ilé àgbò eh, ewúrẹ́ òrúkọ màálù àti àkúnmí a rí i pé máa bá bímọ irú nǹkan tó bímọ náà ni wọ́n jọ òní ìbá wọn sọ wípé ní àìbímọ nísọ ìwúrẹ́ kó ṣe kí ni kó lọ́sà àgùntàn ọmọ tẹ́yà bá sì gbẹ́yà náà ni ó jọ tó Yorùbá náà rí yìí nídàn so àwọn mùsùlùmí alhamdulillah dúpẹ́ fọ́lọ́run ọba abẹ́lọ́run ọlọ́run ọba tí tí ó ní kí wọ́n bí wa sí ìsìláàmù àdúgbò fáńfọ́lọ́hún ọba náà fi ọ̀nà mọ́ àwọn òbí wa tọ́lọ́hún fọ̀nà mọ́ àwọn òbí wa kó pa wá lórí ìsìláàmù yìí náà ni àti wa anábì Ibrahim aleyhi salatu wa salam náà àwọn àdúrà Ibrahim náà bá ń ka ìtàn rẹ̀ nínú ọlọ́run ọba fún àwọn ànábì ọlọ́run ọba kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan nínú ẹ̀sà àti tiwọn nínú ẹ̀sà ànábì Ibrahim ni wípé àdúrà rẹ̀ tí máa ń ṣe kódà yóò kò sẹ́ni tí ò ní tùlá nínú àwọn àdúrà rẹ̀ ni pé ní Rabbu junubuni wa baniya an na'buda al-asnam ọlọ́run àtẹ̀mí àti àrọ́mọdọ́mọ mi dákun má jà lè forí balẹ̀ fún nǹkan mi ànábì Ibrahim ní ń ṣe àdúrà wọn àwọn náà máa ṣe àtàwa àti àrọ́mọdọ́mọ àrọ́mọdọ́mọ wa ilá kìyàmì sáà títí tọ́lá wọn fi jogún ilẹ̀ àti nǹkan tó wà lórí ẹ̀ al-imanu bil qalbi ni nǹkan tí ó tí ó wà lọ́kàn wa ni la ilaha muhammadun rasulullah wà nutqu bil lisan ń tá wá wíhun láàmà wí jáde la ilaha muhammadun rasulullah gbogbo ń tá a wí yóò máa bá eléyìí mu nínú ẹni wípé anàlọ́ ìlàhùn wáhid ọ̀rọ̀pọ̀ agbàpọ̀lọ́wọ̀n ọba ọba òníkan náà lọ́ba táà ma ń jọ́sìn fún lódodo la ilaha ghayru wala shabiha lahu wala nadhira lahu ọlọ́run ọba kò ní àfiwé kò ní orogún kò sì ní àfijọ́ lẹ́sẹ̀lì àwàlíyà ti ìtìdá ọlọ́run ọba ò ní pìlẹ̀ gbèlè tí ó ní ọba àkọ́kọ́ ọba àgbẹ̀yìn ọba àárín ọba onímímà قال ولا يحيطون بشيء من علمه ilmihi بما شاء. sha'a gbogbo péyàn ní màláyé pátápátá ó wà lára ntí ọlọ́run ọba fi máa kálámù àti pé nínú suratul Alaqa àkọ́kọ́ sóra tọ́lọ́run ọba sọ̀kalẹ̀ fún iṣẹ́ ọlọ́run ọba yìí tọ́lọ́run tọ́lá rẹ̀ fún màá òun náà ni iqra bismi rabbika alladhi khalaqa khalaqal insana min alaqa. اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم آية ماوي oni o o o dẹmakéèkì ìjà nàbí àdéṣọlá àrùnsálà pé yóò gbà wá yìí pé yóò gbà wá yìí tó kọ́kọ́ fún náírà márùn-ún nínú àyà márààrún ọlọ́run jẹ́ kó yẹ pé ní allazi allama bil qalam ọlọ́run ọba nǹkan tó kọ́kọ́ dá gègé mi nínú hadithu mi ọlọ́run tó ń kọ́kọ́ dá gègé ni gègé pen faqala lahu uktub ọlọ́run wa ń pa kọ́làm láti pé kọ take record take record take notice kọ kálàmà ni pé kí lòun fẹ́ kọ lọ́wọ́ ni pé gbogbo kọ gbogbo tí ó mọ̀ ṣẹ̀ láyé látòkè délẹ̀ nìkọ́lá nǹkan tó dáyé ọlọ́run ti ó ti ó ti put into record ọlọ́run ti kọ́ kalẹ̀ alladhi allama bil qalam allama al insana ma lam ya'lam ọlọ́run ọba òun tú qalam tú fẹ́ràn ọlọ́run ti ní ká mọ̀ká sí sámọ̀ yìí sọlọ́ ni pé inú ọmọ ọlọ́run inú ọmọ tọ́lọ́ wa fi kálàmù ní gbogbo ọwọ́ wa ń lò sọlọ́ wa sọ ní bomi náà illa qalila nínú ìmọ̀ ọlọ́run ọlọ́run ní pé díẹ̀ kíkíní lọ́lọ́run lọ́run fún wa ń bẹ̀ díẹ̀ ní gbogbo ayé wa ń lò lónìí o díẹ̀ nímọ̀ ọlọ́run ọ̀gá wala yuhituna bi shay'in min ilmihi illa bima sha'a wasi'a kursiyyuhu samawati wal ard wasi'a kursiyyuhu samawati wal ard àga àlàárà sí ọlọ́run ọba àga àlàárà ọlọ́run bí tọ́lọ́run bá gbé sí ọlọ́run ní pé nfi bẹ́ńbẹ́ pọ̀ nínú ẹ̀ ní gbogbo planet àwa wà yìí sánmà àtìlẹ̀ àwọn ọmọ ìyá wa ní wọn ń kọ́ geography sọ̀nù kátà áríkà ní wípé irú sánmà àtìlẹ̀ méje ní ń bẹ méje gbogbo ẹ̀ pátápátá pátápátá àga àlàárà sọ ọlọ́run ọba ó gbà wọ́n ó gbà wọ́n tó wàl arúgbọ̀ àti làtìrí ẹsánmà àti gbogbo tí ń bẹ́ ń bẹ̀ ọlọ́run ọba òun ló dá wọn wàláyà ó dùrú ìbòzóhùn mọ́ tẹwárí àti mánéèjì àti sàmójútó gbogbo ń tàṣọ yìí ọlọ́run ní kò ní ohun ọlọ́run ọba lá àti wàbà mánéèjì náà là ń sọ ọmọ bàbá ìmáàmù sọ nísìnyí pé à ń sọ̀rọ̀ pa afẹ́ ṣàtúnṣe mọ́sálásí wọ́n sì mú estimation wá lánàá about two million naira eh, eh, mílíọ̀nù méjì náírà ẹ̀rí pé à ń bèèrè wa pé bó láti rí àádà náà àti ṣe oko alágara mọ́sálásí ti wá yìí nìkan náà ni oko alágara ọlọ́wà ní pé gbogbo táwa ń kà lónìí tí ń jọ wá lójú wípé à méje ilẹ̀ méje ogbà méje méje méje ọlọ́ni láyà ó dùn ẹ̀ṣẹ̀ bọ̀ fún àtàmójútó rẹ̀ ọlọ́run ní òun la subhanahu wa ta'ala so huwa al-aliyyu al-azim ọlọ́run ní gbogbo tí ń jẹ́ ìmọ̀ òyìn ọlọ́run bá lóyún òun lónìí wọ́n ní pé àkànjọ́mpù díẹ̀ díẹ̀ torí ogun خلق الإنسان نحن خلقنا الإنسان ونعلم ما توسوس به نفسه فهو أقرب إليه من حبل الوريد الله بارو يا راي فون لون داوا òun sì súnmọ́ ẹnì kọ̀ọ̀kan wa jura wa gan lọ ẹgbẹ́ ní suratul baqara ọlọ́run sọ́fà ní sọ̀rọ̀ sọ́nà yìí pé ní wa idha sa'alaka ibadi anni qul inni qarib bẹ́ẹ̀ أجيب دعوة الداعي إذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون sanigbe ra nẹfẹ lọsọlá sábà ń bí ọ nípa ìyẹn Ọlọ́run ọba kólé ènìyàn parí sọ pé mi Ọlọ́run mo súnmọ́ ẹnì kọ̀ọ̀kan yín jura yín gangan lọ fẹ́lẹ́sẹ̀ jíbú ní fáìsẹ̀ sálẹ́kà ìbájá ní fàyín pàdé òjíbù dá wàtà dáín ọlọ́ni tó kò tẹ́nìkan tí ó pè ọlọ́run ọba kò ọlọ́run sọ pé ẹnìkan àkan ò ní pè òun ẹ̀rí pé níbi ọlọ́run sọ pé mùsùlùmí o òjíbù dá wàtà àdá gbogbo ẹni tó bá tẹ́wọ́ ọlọ́run tó tẹ́wọ́ sókè tó ń pè ọlọ́run ọba ọlọ́run ó dà á ọlọ́run kò sì fi condition kò fi májẹ̀mú kankan sí wípé èdè báyìí ni ọ fi pè ní èdè lárúbáwá èdè yorùbá èdè òyìnbó èdè haúsá rárá lóòótọ́ yìí tó dáa nìkan yóò fi lárúbáwá ṣàdúrà kó fi ṣe àdúrà tó bá mọ lárúbáwá dáadáa òbí yóò bá mọ lárúbáwá dáadáa kó má tàkàlàfà yìí ni pé kó má jẹrẹ ẹ̀ ń pa láti fi ṣàdúrà torí bí lárúbáwá èdè kan ni tó lẹ́gẹ́ gẹ́gẹ́ bí èdè yorùbá náà ni tabakọ ó jẹ ejina jíjí o jẹ o ojo lápèjúwe ó jẹ o ó o o tabakọ kọkalẹ tí wọn ò fi ẹrí pé yorùbá náà ọ̀nà àní ọmọ àmì ẹ ṣeun àmì òkè àmì ìsàlẹ̀ àmì àárín òjò dòmí òjò rere òjò dodo àbí ẹ̀kú tabaka kọ́kálẹ̀ tó ń tí ìwọ tẹ́ bá gbé pọ́n ní tí èsì ọmọ Yorùbá bọ̀ tó lè ka yóò kà lè ka fúnra rẹ̀ tí ó sì kà ó lè pe òjò ní òjò ó sì lè pe òjò ní òjò kò sì rí bílí arúgbó náà ti rí nù gbólóhùn mi bẹ tẹ́fẹ̀ẹ́ pé níjọ́ kan ń bẹ ní àwà ní Mẹ́kà ń tàwa fún mi àkàlára àwọn funfun ìgbà ìgbà máa ń pè àkíyèsí àwọn èèyàn wa nígbà náà ṣe tí wọ́n bá wá ṣe hajj pé ẹ má tẹ̀lé funfun ẹ má tẹ̀lé àwọ̀ ìmọ̀ ni ẹ tẹ̀lé arákùnrin wa ń ṣe àdúrà ń tọ̀wáàfù ó ń ṣe ọlọ́run ọba kọ́ wa ní ẹ̀kọ́ kan sallallahu alaihi wasallam pèsè èèyàn bá ń wo gíláàsì tá bá ń wo dígí gíláàsì mírọ̀ tá bá wo gíláàsì tá bá ríra wa nu mírọ̀ pé alhamdulillah tínú wa wá dùn pé alhamdulillah mo wà ókè i'm good to go mo lè jáde báyìí ó ń ṣe ọlọ́run ìtura náà sọ̀rọ̀ ẹ̀kọ́ ọmọba sọ wípé ní tá bá ti wá wọra wa káwọ́ sọ wípé ní alhamdulillahi allazi خلقي اللهم فأحسن خلقي كما قد أحسنت خلقي gbogbo tí mùsùlùmí bá ń láyé pátápátá ló nìkan tí ló lẹ́kọ̀ọ́ òwò káwo glass káwo mìíràn sàpé ordinary lane gbogbo kọ̀lẹ́ tí ìdábọ̀ wo mìíràn àwò ra wà bá bá ń lọ bí fẹ́ láàárọ̀ àwò òrùn mìíràn bá bá ń lọ sùkú àwò mìíràn kò sí ẹni tí ò ní wo glass tí abóhùn ṣe rí ọkùnrin ó wo obìnrin ó wo agègèlè agègèlè bàbá tí a ṣe yíhun kò lọ bẹ́ẹ̀ lásán o bàbá tí ìríra sínú wá dùn ó ń ṣe ọlọ́run ọba ètò ọlọ́run tọ́lá rẹ̀ kọ́ ọba ní pé ó wá kọ́ alẹ́kọ̀ọ́ pé ká wá ṣàdúrà ń bẹ̀ ọlọ́run bọ́ ọ ṣe dá mi dáadáa tí mo dùn ún rí jẹ́ kí ìwà mi ó dáa jù bẹ́ẹ̀ lọ jẹ́ kí ìwà mi bára tàlà òfin àkàrẹ̀ kó dáa jù bẹ́ẹ̀ lọ nínú ẹ̀kọ́ nù wọn náà ní pé òyà alámùná tó tún bí nafsu gbogbo tí tá à ń bá ń wí ọlọ́run ọba súnmọ́ wa ju àwa gan lọ tó tá a bá ti ń pè é ká pè é pẹ̀lú ọkàn kan wá fi condition sí àtàwọn pé kò fi ìgbésẹ̀ ẹ̀rọ dára ní pé ní alárúbáwá àwọn afẹ́ sọ ọjọ́ náà láti ṣe alárúbáwá pàtàkì kan ní pé wọ́n fẹ́ sọ pé ní Allahumma ahsinu khuluqi kama qad ahsanta khalqi pàtí ó wẹ̀rẹ̀ pé ní aláwọ̀mà yóò ní wí fúnra mi wọ́n pé aláwọ̀mà ahsanu halkahu kàmá kọ́dí ahsana halkahu wọ́n pé àfáàtì ní rí because ìtumọ̀ nǹkan tó sọ ohun abẹ́lọ́ nǹkan lọ́nkọ́ máa fi bá a lò ìtumọ̀ tó ń sọ yẹn pínta kan ní wípé ọlọ́run jẹ́ kí ìwà mi ó dáa ju ọdún dá lọ àbí òun sọ wípé kọ́lọ́run kó pa òun rẹ dáadáa so ó change her sí ha ó bá di wàhálà mọ́ lọ́wọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ nìkan ó ṣe kéǹjì eh, òjò sí òjò àbí òjò sí òjò sí ó bá di wàhálà ah, kábẹ́ lọ́hùn ọlọ́nkọ́ náà nù sọ́ràtọ̀ eh, bákọ́ra nǹkan kábẹ́ òun sí òun dùn àlọ́hùn májọ méjì náà wà ló fi kalẹ̀ pálí ẹsẹ̀ yìí bú káwa náà ká kọ́kọ́ ọba lónìí wàlíù mìínú bíi ká mọ ọlọ́run ọba lọ́lọ́run òun nǹkan tí pàápàá yìí sàlàyé qala wa huwa aqrabu ilayhi min habli alwarid ọlọ́run ọba súnmọ́ wa ju gbogbo ìkàsán ọ̀ràn wa lọ wọ́n ní wípé ní láti jọ́ǹpù díẹ̀ pé ọlọ́run ọba lahul asmaul husna wa sifatul ula ọlọ́run ọba wa ní àwọn orúkọ tó pọ̀ orúkọ tó pọ̀ kò wá sọ pé ní walillahi al-asmaul husna fad'uhu biha gbogbo orúkọ ọlọ́run ọba gbogbo àwọn orúkọ ọlọ́run ọba pátá wọ́n ti pọ̀ tó àǹfààní tá a ṣe lára wọn ni pé ká máa fi bẹ̀rẹ̀ lọ́hùn àgbékọ̀ ọlọ́run bá pọ̀ nínú hadithu tirimidi mamu tirimidi rahimahullah òun gba hadithu wá dẹ́ pé ní ninety nine names of Almighty Allah ìní pé ọgọ́rùn-ún kan ó di ẹyọ kan ló àánú hadithu lójú kan kò túmọ̀ sí pé ní gbogbo kọ́ ọlọ́run ọba nù a rí pé nínú àdúrà sáà nàbì máa ń ṣe sallallahu alaihi wasallam ó máa ń tàgbà wípé ní Allahumma inni as'aluka bi kulli ismin huwa laka sàmáìtà bihi nafsaka ọlọ́run mo ń bì ọ́ pẹ̀lú gbogbo tí ń jẹ́ orúkọ rẹ ọlọ́run ọba ànábì wa pin sọ ọlọ́run àwọn àṣọlá bi kulli ismin huwa laka sàmáìtà bihi nafsaka yìí fi pera rẹ ìwọ lọ fi pera rẹ bá bẹ́ẹ̀ àwísà àtàwísà bì í sí ẹlẹ́mìlẹ̀ rẹ̀ bí àyìndáka àbí ìfẹ́pẹ́ ní ìwọ ọlọ́run ọba ọmọ àmọ́ ọ̀ọ́fin mẹ́nìkan kán nú ẹ̀dá rẹ̀ ànábì ọlọ́run ọba ọ̀kan ò mọ́ màlẹ́kà kan ò sì mọ́ ọmọ àmọ́ àti pamọ́ lọ́sọ̀dọ̀ ọ̀dà rẹ̀ aláwọ̀mọ̀ iná sára kò lè fi wọlé kà sàmẹ́ta bí nùsàkà ó àǹzálta òfin kìtàbíkà àbí ń bẹnu àwọn tíra tí ọlọ́run ọba sọ̀kalẹ̀ al àti ọlọ́run bá sọ fúnṣà tó pọ̀ àwòrán tàti musa ìjìlá ti isa tàbúrà tó dá ó dà kúránì fọ́nṣẹ́ ńlá sallallahu alaihi ti wá pọ̀ tóun kúránì ti override gbogbo wọn pátápátá ìtumọ̀ eléyìí ni pé tá a bá rí nǹkan kan nínú tàwòrátà lónìí àbí nínú ìjìlá lónìí àbí nínú zabura lónìí àbí nínú sọ́ọ̀fì ibrahim àbí sọ́ọ̀fì musa gbogbo àwọn tẹ́lẹ̀ ọlọ́run tọ́lọ́run sọ̀kalẹ̀ tá a tá a bá rí nú wọn tó bá ilé yàtọ̀ sí nǹkan tó wà nú Al-Qur'an yìí tó wà nú Al-Qur'an prevail òun ti override gbogbo tó ṣáájú tó ní tí kò àwọn àfẹ náà nù alimohẹ́ nínú tọ́lọ̀ fi ròyìn Al-Qur'an tó wà fẹ́ náà nù wípé gbogbo tó ti gbáwájú rẹ̀ kó kó wọn sínú ìtúbọ̀ wá kó wọn sínú bó ṣe lọ́hùn àá lò nítorí pé Al-Qur'an ti sọ̀pọ̀tì yìí tí kòránì bá ti wá chẹ́ǹjì á chẹ́ǹjì ẹ̀mí àwa ní sọ pé n táà ń fi sọ yìí ń bẹnu tàwùrátà èyí rè láì lórí tàwùrátà o kíra ọlọ́run ọba ni àdáòtú ẹ̀ àmọ́ n ti ń bẹnu tàwùrátà bí ìnjílà bí kíra míì tọ́lọ́run ọba sọ kalẹ̀ fáwọn ọ̀kan lára àwọn ànábì rẹ̀ tó bá ìtí lè yàtọ̀ sínú tó wà ní kòránì fi tó wa èwo làámu alukóránù ni kàlámù lọ́ọ̀ ọ̀làmù so báà náà ni àwọn àṣùmáwọ̀ ọlọ́run ọba ó ń ṣe ọlọ́run wá pé pé ní àlẹ́mta ìkólé fún ìwẹ̀ wọ̀lẹ́ka sàmẹ́ta bí nàfẹ́ka awọ àǹzáta ọ̀fíì tàbí kàìtọ́ ọ̀tọ̀ nù tọ́ra rẹ̀ awọ àlẹ́mta wo adámin kọlìtíkà àbọ̀ fi mọ ọ̀kan lára àwọn ẹ̀dá tí ọlọ́run ọba dá bóyá àwọn ànábì ọlọ́run ọba ni bóyá àwọn màláíkà àwísà àtàdísà bí yí fi ẹ̀ẹ́lẹ́mìlẹ̀ mẹ́rin ni gbogbo àwọn orúkọ ọlọ́run ọba náà ni kò sí táwa mọ̀ sí àdìsọ̀ ń kó wá orin ninety nine ọgọ́rùn-ún ó di ẹyọ kan ọgọ́rùn-ún ó di ẹyọ kan ń anẹ́sọ̀lọ́wọ́ sọ̀rọ̀ wáyé pé ní man ahsaha dakhala aljanna gbogbo ẹni tó bá há ninety sórí òfin riwaya man hafizaha ẹni tó bá há dakhala aljanna الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار títí òṣèlú bẹ́ẹ̀ 99 yìí tá a mọ̀ àhà yìí tá a wá mọ̀ náà àhà so yìí tá a mọ̀ nìkan lámọ̀ yìí tá a mọ̀ àwa ní kò níbẹ̀ ká wọ́n pé ní àá tàpéjúwe wọ́n yìí tàpéjúwe ọkọ̀ ọlọ́run ọba ìtó gbogbo ṣe mú wà wọn náà láti mọ̀ so ọkọ̀ ọlọ́run ọba èyí sì ń hun èyí hun bẹ́ẹ̀ náà ni ìròyìn ọlọ́run ọba náà ààyè hun wọn bó ṣe wá ọ̀nà láti gbé kalẹ̀ tó lábẹ́ bẹ́ẹ̀ àkíyèsí sákàn ṣe níbí ni wípé lọ́pọ̀lọpọ̀ ọgbà bóyá nítorí àdúgbò tá à ń gbé àtàwọn tá à ń bá gbé oríṣiríṣi nǹkan ló ti ló ti ló ti fẹ́ máa dàrú àbíkọ́ lọ́n kó sàánú gbogbo wa ń bẹ̀ nígbà kan ẹnìkan ló sọ ń gbà wọn ni pé ní bàbá lókè ìtọ́lọ́run ẹnìkan ká pọ̀ ọlọ́run ní bàbá lókè kò dá o ká pè ọlọ́run ọba ní bàbá lókè because ọlọ́run ti kọ́kọ́ sí bàbá qul huwallahu ahadun lam yẹ̀lídé ọlọ́run òbí so ẹni tí ó bá lè bí ma ẹ pé ń bàbá wà lam yulad ẹnìkan ò sí jí kìí sọmọ ọlọ́run yìí sọmọ kìí kódà ọlọ́run ọba ṣe náà fún ẹ̀gàfà ànábì wa sallallahu alaihi wasallam ma kana muhammadun aba ahadin min eh, rijalikum ọlọ́run jẹ́ kó yà pé ní ànábì sallallahu alaihi wasallam kìí ṣe bàbá ẹnìkan kan wa àbá kan nínú ìbí nínú bíbí nínú ẹ̀jẹ̀ àbá kan èyí ló jẹ́ kó yà pé àwọn kan ní ìbùn ní ìlọrin bí wọ́n làwọn ní alùbẹ́ẹ̀bì àwọn ará alẹ́ àná gbogbo ara alẹ́ àná bí o ní ìbá kọ́kọ́ yíwa ní sọ̀lá àtàlà gbogbo wa sábà sọ pé ní aláwọ̀mà sọ́lé alá muhammadin wa alẹ́ alẹ́ muhammadin wa alẹ́ wa sáàbì gbogbo wa alù rẹ̀ gbogbo àwọn tí wọ́n tẹ̀ ló ń ṣe ọlọ́run ba látara wípé ó sọ pé ká sọ pé la ilaha illallah muhammadu rasulullah ti wí àwọn yìí náà ẹ̀mọ̀ ẹ̀fọ́ ń pa ni pé ó mọ́tò muhammadu àwọn àjọ ta ni sọ̀rọ̀ sọ̀rọ̀ ìjọ àmọ́ àbátan nínú ẹ̀jẹ̀ oníkálukú ni lóníran àti tiẹ̀ ọ̀tọ́lọ́ bá pẹ́ ní máa káàdà muhammadu ní àbá àhàdé ní rìjà àlìkù àbẹ́bí ti bàbá ẹni kankan tí máa wọ lọ́n bọ̀tínú bòmí náà ní sátọ̀ làhazab ọlọ́wà bá pẹ́ ní wáàzù wájú hu ó mú hápìlì mú àbáwọn ìyàwó ànẹ́bí sọ̀rọ̀ náà sọ̀rọ̀ ọlọ́run nípa náà ìtàn sálà kejì bàbá wa o bọ̀tọ̀ wá sọ pé ní wọ́n mú àtòhù wàzíwájúhù afọ̀n wá àzíwájúhù àmọ́ àwọn ìyàwó ànábì sallallahu alaihi wasallam ìyàwó ànábì pọ̀ òrùkú nìkan lọ́lọ́wọ́ bá yọ̀ǹda fún kó fẹ́ ju mẹ́rin lọ lẹ́ẹ̀kan náà gbogbo mùmínú tó kù bọ́tù wọlé lágbára tó bọ́tù wọlé ọlọ́run ò yọ̀ǹda fún mùmínú lọ́kùnrin ó fẹ́ ju ìyàwó mẹ́rin lọ lẹ́ẹ̀kan náà kánípa ìyàwó mẹ́rin àwọn àfáà ní àwọn àfáà ní tó yóò mọ̀ tó márùn-ún yóò mọ̀ tó mẹ́fà yóò mọ̀ tó méjì àfáà kọ́wọ́ ìyẹn sàǹfà wọn èyí fi mọ̀ níyàwó ìyẹn máa ń fi mọ̀ ní ìbẹ̀rù ọlọ́run ọba ni ọlọ́run wá wá ròyìn àwọn ó ní pé wà zùwájú àwọn ìyàwó ànábì fún muhammadu muhammadu sallallahu alaihi wasallam ìyá wa ni wọ́n kò takora wọn o tó wá lè fẹ́ bèèrè ìgbà ìyẹn ń ṣe ní ìyá tó ní ní bàbá kò takora wọn ẹ̀kọ́ ṣẹ̀rí àti bẹ́ńbẹ̀ ni wípé ṣẹ́mọ̀ tó ń ṣe ọlọ́wà jẹ́ bàbá fún wa ni kò gbọdọ̀ fẹ́ yàwó láàrin wa torí kọ́ lọ́nà tọ́nu kùránì bómi pé ní ọ̀rẹ́ mẹ́ta àlékún ó mú àátùkùn gbogbo ní tàbá ti ń pè ní ìyá ìwọ̀ ni ẹ gbọdọ̀ fẹ́ wọn gbogbo ní tàbá ti ń pè ní ìyá ó súnmọ́ ni o àbójìnà ní o pẹ́pẹ́ ìyánú ẹ̀jẹ̀ ni ẹ gbọ́dọ̀ fẹ́ wọn ṣàpẹ́ tí abájọ́ ń pa nẹ́bì ní sọ̀rọ̀ sọ́là ní bàbá àti pé gbogbo wa àwọn ọkùnrin ọmọ ànẹ́bì ní sọ̀rọ̀ sọ́là gbogbo àwọn ọmọ obìnrin ọmọ ànẹ́bì ní kò ní rí ìyàwó fẹ́ kò ní ṣe kí ni kò ní rí ìyàwó ọlọ́run wá pa àwọn ìyàwó rẹ̀ ní òmù àátò wa pé màmá wa ni wọ́n ẹ̀kọ́ ṣẹ̀rí àti mẹ́mbà ní wípé ní èèwọ̀ ni èèyàn gbọ́dọ̀ fẹ́ màmá èèyàn tòun bá yẹ pé ní gbogbo àwọn ìyàwó ànábì sallallahu alaihi wasallam lẹ́yìn tó kú tán ẹnìkan kan gbọ́dọ̀ fẹ́ wọn kí ló fà á torí pé ó mú ni wọ́n ní kọ̀ọ̀kan wa ìyá ni wọ́n àgbọ̀dọ̀ fẹ́ wa. ìyá ńlá wa Aisha radiyallahu anha àpò ló kéré jù nínú ìyàwó ànábì sallallahu alaihi wasallam ànábì fẹ́ wọlé sọ lọ́mọdún mẹ́sàn-án sallallahu alaihi wasallam ànábì sì kú njọ́tà ànábì kú sallallahu alaihi wasallam Aisha ń jẹ́ ọmọ ọdún ọmọ ọdún méjìdínlógún èyí tí àwọn òfin rádaràdà kan sọ pé ní òun ni maturity age ní òfin tẹ̀rátayé bí yorùbá sì fọmọ ọmọ ọdún méjìdínlógún wọn ni ò lè ṣe nǹkan kan ó fẹ́ gbà láńtẹ́sì fún òní fún ó fẹ́ fẹ́ wá àwọn òní fún so nígbà òun ni ọjọ́ orí ìyá ńlá wa aisha dùn tó ń sọ ọlọ́run àbíkú sọ ọlọ́run àdàsálàmù fún ọdún méjìdínlógún kò sì lọ́kọ míì mọ́ títí ìgbàlá ìlú cause ẹnìkan ò lè fẹ́ torí kò níyà gbogbo àwọn tó kù tó ẹwu alukur'an anabi sallallahu alaihi wa sallam ti ní bàbá ẹnìkan ló fi láǹfààní àti fẹ́nu wa àmọ́ àwọn ìyàwó rẹ̀ òmùhásù wa ni wọ́n ìyá wa ni wọ́n ẹnìkan kan gbọ́dọ̀ fẹ́ wọn sallallahu alaihi wa sallam so àwọn okọ ọlọ́run ọba àti àwọn ìròyìn rẹ̀ kò sì rí mu àyè ọlọ́run ọba lóko tí èyí jẹ́ bàbá lókè bàbá ọlọ́run ti bàbá kíkọ́ náà tó máa ń wí alágbádá náà ní ẹ̀sìn alágbádá náà abiyamọ bọ̀já gbọ́rọ̀ gbọ́rọ̀ ẹ̀sìn bàbá wọ́n ní kọ́ ọlọ́run ọba ọjọ́ òní takora ìsìn wàràwàrà níta ẹ̀rù gbọ́ wọn nǹkan yìí mo yìí sọ ọlọ́run ọba èwo ní ti john wo ti sìn sọ́nà ọba yàtọ̀ ni àpàtọ́ lẹ́ẹ̀ka ní pé ní wọ́n awọ́wọ́lù wà áàkèrò òun ní ìpìlẹ̀ òun ní parí so ọlọ́run kó sàánú wa ni àbá àti ń bí àti ká máa fura àná yorùbá náà sọ pé ní ẹ fura o ìfura lòògùn àgbà àti ká máa fura torí irú bàbá lókè ọlọ́nkọ́fọ́ dídú kò sẹ́ni tí wọ́n káyọ̀ máa jẹ́ tí ò ti wí inú àwọn àgbàlagbà tó wà ní mọ́sálásí bàbá lókè ìsọlọ́run ẹnìkan ọmọ ọmọ ibi táwọn náà ń gbé nì ni ó máa gbọ́ ní táwọn èèyàn ń wí a máa wá fura a máa fura a sọ àkílà gbọ́dọ̀ sọ òkúta àti lọ́nu mọ́ tààtà mọ́tà ní pẹ́kọ̀ bí ràdà lóṣùnà ní táà máa wí wọ́n tààtà pẹ́kọ̀ owó àlàáfọ̀ níta ń wí ẹ̀ǹtẹ̀ kọ́dá níta ní táwà lọ́kàn wa wá àmàlẹ̀ níta ní ṣe ní ní iṣẹ́ tó ọlọ́run ọba sọ pé lámì ẹ̀zá gbìjẹ ní ìsìnká àti ìwà ìsìnká ìyí ọlọ́run ọba sọ pé ní ọlọ́run ó ní orúkọ tí tó pọ̀ ẹ̀hẹ́ lábẹ́ orúkọ náà ní tí ò èèwọ̀ tó dára dé sọ ká má sọ ọlọ́run lókọ̀ tí èyí jẹ́ ṣe àpéyò bá sọ pé ní ọlọ́run ọlọ́run èdè yorùbá ni ọlọ́run tí àwọn bọ́n ti tú láti jọ òun léyìn kò sí láì fi ń bẹ ká pe ọlọ́run ọba ní ọlọ́run torí pé kódà yorùbá nìyí pé nǹkan míì ní ọlọ́run a wá pè ní ọlọ́run tó dáa jù ní ọlọ́run ká má pè ní ọlọ́run tó a pè ní ọlọ́run ìtumọ̀ ẹni pé ní sọ́hìbùl àkhírà ẹni tó ní ọ̀run àwa ló láyé náà ló ní ọ̀tá pé ní ọlọ́run ọba tó ní ọ̀hún ẹ̀pẹ́ tí èèyàn bá tẹ̀ yóò hún yàn sòyíhùn fẹ́ ẹ̀ bá mu wípé ní wàmọ́ yẹ̀ta àdáfò dúdàn rọ ọlọ́run ọba ní iná lọ́ àdádáfò dúdàn ọlọ́run ọba ti fi ààlà gbogbo nǹkan tá à ń ṣe àgbọ̀dọ̀ tayọ rẹ̀ bí àbá tayọ rẹ̀ yóò hún yàn ọlọ́run olúwa olúwa wa kò sí láì fi ń bẹ torí pé rọ́bù ìtumọ̀ olúwa ni pé rọ́bù olúwa wa rọ́bù aṣẹ̀dá wa yìí ní pé khaliquna ọlọ́run tó dá àwọn yìí ó ní báàkì but ọjọ́ pé ní Allah ọlọ́run bá àbí Allah ò ṣe dáadáa fún ọ Allah ó ṣàánú wa tó àákò yi làwọn yìí kò sí láì fi pé ní ọlọ́run olúwa wa kò sí láì fi ń bákan náà ara nígbà táwọn sọ̀rọ̀ ó kọ́ ọlọ́run ó ń ṣe ọlọ́run ọba ìkí ọlọ́run àtọ́lá rẹ̀ kó máa bá sọ wípé ní ahabul asma ilallah sábàbẹ́ sọmọ lóókọ yìí tó dáa jù nínú ókọ yìí tó dáa jù nínú ókọ àwọn tá a máa ń di ókọ nù ní mọ́tálásí nísìn ni wọ́n máa dùn òun náà ni kí làbọ̀ abdulrahman abdulrahim abdullah abdulrahman abdulrahim ìwà àkókò bisimilahi arrahmani arrahim alhamdulilahi rabbil alamin arrahmani arrahim ètò dáa jù so bákan náà ni gbogbo ma'ubida gbogbo tá a bá ti bẹ̀rẹ̀ pẹ̀lú abudu abudu abudu abudu abdullahi. عبد الوهاب عبد الرزاق عبد الودود عبد السميع عبد السلام عبد العزيز عبد الشكور عبد المنان عبد المنعم عبد الكريم هذه بابا عبد الكريم هذه بابا tó àwọn orúkọ ọlọ́ọ̀ba tó sábà ń sọ ọmọ láwọn orúkọ ọ̀hún a fi àbùkù àbúrò fi àbùkù lọ́pọ̀lọpọ̀ ọgbà ńlẹ̀ yorùbá mọ̀ bọ́sùn apá wọn kan ní karimu raufu salami ramani ọ̀dẹ̀hùn làdí ẹ̀hẹ́n làdí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so a ma a ma gbìyànjú a ma kọ̀rẹ́ tara wa ẹ mọ̀ nípìnlẹ̀ ó le púpọ̀ ńlẹ̀ yorùbá láti fi àwọn orúkọ yìí so wọ́n wá gbìyànjú àti wọ́n náà àbáyọ ọ̀nà àbáyọ so náà fi ń pè ní gbàngbọ́ lónìí alihamudulilayi ọkọ ní fọlọ́run ọba kò yẹ kí kó lè fẹ́ nìkan láti pe abdulsalam abdulkareem abdulraouf abdulrahman abdulrahim wọ́n simple bá a ti pè wọ́n nù ó kọ́ wa nù ó kọ́ wa ìpè àwọn tó ṣe ní ìdí ni pé nàìjíríà ní sàpẹ́tẹ́lẹ̀ tẹ́lẹ̀ yẹn máa ń tẹ́ǹjì ó kọ kúlù tún wá lè díẹ̀ sí ní ìsìn pẹ̀lú judgement tí wọ́n pààsì ní láìpẹ́ yìí láti supreme court tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀ tàbí david ní kóòtù ẹ̀ announcing papers ti kéèyàn but now orí bẹ́ẹ̀ lọ ẹ̀ fi dúró sí poll gbogbo àwọn òfin náà dáadáa gbogbo àwọn òfin o tọ́ àwọn kan nù àwọn orúkọ àkàwà ń bẹ sáré pé ní wọ́n tún yàtọ̀ náà díẹ̀ náà ó kọ́ náà àwọn apẹ̀sí méjì nù àwọn àkàmẹ́sẹ́ pé kò sí bẹ́ẹ̀ ti pè wọ́n ẹ̀ gbọ́dọ̀ pè wọ́n láì sí àbùdù ń bẹ̀ orúkọ rọ̀bà pọ́ńbélé làwọn wọn èyí fi pè nǹkan míì kí làwọn fi dá a mà gbogbo kọta pé ní àbá pé sáré ìjágbe máa ń bẹ níbẹ̀ tá ń pè ní ṣádà ṣádà ẹ̀dẹ́ lápèjú ẹni sìn alwa alwa ẹ̀rí pé ìyókù yóò tún múra kalẹ̀ alwa àrọ̀dì zafa kíkọ́ ni asalam ní kò sí asalam rẹ̀ ní kò sí kòjò rẹ̀ alwahab المنان، almanan almanan ẹgbẹ́ náà ní ṣẹ́dà ní gbogbo àwọn tó bá ti ní ṣẹ́dà láàrin kìí sí nípìnlẹ̀ ẹgbẹ́ asalam náà ní ṣẹ́dà nípìnlẹ̀ kò ṣẹ́dà ti tẹ̀ sàmìsíyà ni yìí tí kìí ṣe sàmìsíyà ẹgbẹ́ àwọn tó bá ti ní ṣẹ́dà láàrin òun alwahabu arazaku almananu èyí o gbọ́dọ̀ pè wọ́n láì ìsàbùdùkú tó bá pé ó fẹ̀yàn bá ní o àwọn àndí yẹn pé na eh, wahabu wahabu rárá ìtì ọba máa ń wí pé wàábì wàábì kọ lára àwọn àwọn lásán wahabu èyí tó kọ but sáàkó ní orúkọ ọlọ́run alwahab wọn ò gbọ́dọ̀ pèyàn ní alwahab ọlọ́run nìkan ní jẹ́bẹ̀ o arọ̀záàkù wọn ò gbọ́dọ̀ pèyàn sí ọlọ́run nìkan ní jẹ́bẹ̀ àwọn yìí ń lọ bá wọn àwọn kan àmọ́ tẹ́ pé ní wọ́n yàtọ̀ fáwọn yìí ń gẹ́gẹ́ bí ràúfù ràímù ramani karimu gbogbo àwọn eléyìí àwọn lè wá láì ní alif wàlámù àwọn ilé wa láì ní alifu alam àríkọ́ lọ́wọ́ bàtọ́ lọ́wọ́ ròyìn àníbi ànábì rẹ̀ sọ̀lọ́ àlùfàlà inú làkọ́dí já àkún rásù áṣọ sáwọ́bà làkọ́dí já àkún rásù lón min àǹkóṣìkún azizun ọlọ́run pè ní azizu tàpẹ́ lára owó kọlọ́mọ aná sì ní al azizun ẹ̀hẹ́n azizun alaykum harisun làkọ́dí àkún rásù لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنيتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم هذا هو رؤوف نبيهم ó kọ́lọ́ bá náà ń jẹ́ arọ̀hù rọ̀hìmún ó kọ́lọ́ bá ń jẹ́ arọ̀hìm so àwọn orú ọkọ̀ tó rí báwọn kẹrìmù iná wà jàwádùn kẹrìm ọlọ́run ọba lò àwọn ẹrú ẹ̀ kò fi alifu alamu sí torí àwọn yíyún apẹ̀sí méjì báàbá sọ ọmọ lóko kámi ta sọ so kọ ọlọ́run la fẹ́ sọ ní lápèjúwe alkarim lápò kọ ọlọ́run bàbá ni àápè ní orúkọ ọmọ wa ń jẹ́ abdul kerim. rẹ́ pé ní karim lásán la fẹ́ sọ sí èso kọ ọlọ́run a ní pé ọmọ wa ń jẹ́ kẹrìmùn yóò ní tẹ̀wéèmù níwájú kẹrìmùn kò sílẹ̀ kápẹ́ ní kẹrìm kápẹ́ ní rọ̀húf kápẹ́ ní rọ̀hìm kápẹ́ ní aziz ẹ ṣeun àmọ́ tó bá ti lè ní alif wàlámù nínú túláàsì dóòlì dóòlì abdullatif abdullatif so latifu náà bákan náà ni so mẹ́lá abdullatif tó yẹ kó kọ́ yín abdullatif bá ní ṣẹ̀ṣẹ̀ káwọn yẹn máa pè ní abdullatif lẹ́yìn jẹ́ tabajọ wa pè ní làtí àìpẹ́ àwọn pè mí làtí mọ́ Abdul-Latif ni mò ń jẹ́ sáfẹ́ làtí bá wà nìyí náà kò kò sí láti lọ kọ̀rẹ́ ìtì ọ̀tẹ́ mú kàn méjèèjì àní pé làtí fún àní pọ́lọ́ ní àní pé ọmọ ní Abdul-Latif Latif tó ti ń jẹ́ Abdul-Latif níbẹ̀ àwọn àfáà náà ní oṣù tó pọ̀ àwọn la fi ń pe àwọn àfáà kan bá sọmọ lórúkọ bíbẹ̀ ẹ̀kọ́ kò sí nǹkan kan tó kan àfáà mi sọmọ lórúkọ bàbá ọmọ àti ìyá ọmọ àwọn ọlọ́run ó bí gbókọ ọmọ ọlọ́run níbi àfáàkì ọlọ́run níbi ìmáàmù pọ̀ ọ̀sọ̀mọ ló kọ gbókọ ọmọ bá sì da ọlọ́run níbi ìmáàmù tí ìmáàmù ní kó sọ fún wa wípé ní okọtọ ọlọ́sọmọ rẹ̀ yìí ya ó da ọlọ́run fàlùbáríkà sí kò sí láìsí ń bẹ bọ́ọ̀ bá wá rí i pé ìmáàmù àbí àfa òwúfọ̀n pé ní àbá ti ń pè kọ́ báyìí ni wọ́n ń pè àwọn ará ìkó wọ́n sọ tàwọ́fíkù wọ́n sọ tàwọ́fíkà Eh, oríṣiríṣi ó kọ tó àwọn òkọ mi bẹ̀rẹ̀ pété ẹ̀gbọ́n rí gan agbó lẹ́yìn tí ń gbọ́n ní pé àbá náà dèlọ́wọ́ bá a sọmọ yẹn lórúkọ kẹ àbá dèlọ́wọ́ ojúṣe àfààní ó kọ táwọn òbí ò bá rí pé kábàá kọ̀rẹ́ tiẹ̀ àmọ́ kò pa dandan wípé mo fẹ́ sọ ọmọ mi lórúkọ kan ní àwọn ṣẹ́kàbẹ̀lá pé fún ẹ̀dá kan wọn náà sọ̀nkẹ́ lórúkọ pé sọ́kọ ọlọ́mọ ọmọ rẹ pé tí ọ̀sán yìí pé ní ismuka orúkọ rẹ india abdulwahab bára kàlọ́fẹ́ lọ́kọ̀ àlùbáríkà sí tọ̀mọ́ níjọba tí islam ṣẹ̀ṣẹ̀ dé àìsọ̀lẹ̀ kan pé àwọn orúkọ yìí wọ́n le wọn ò dàbí ògún jẹun ògún kìnnìkan òtáàbò wọn òrùlé mẹ́ta òrùlé kìnnìkan wọn òjò yìí tí yorùbá fàmílíà pẹ̀lú tí wọ́n ti bá a sábà so náà fi máa ń invite àwọn onímọ̀ náà pé wá bá a sọmọ lórúkọ ìtòfà nù wíbẹ̀ kọ́ kò sí tó kan àfáàní bí a sọmọ lórúkọ kò sí tó kan àfáàní bí à ń ṣe wá ń sẹ́yìn tó sọmọ rẹ lórúkọ àmọ́ àfáwọn akọrẹ tó lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà náà lónìí kúrò òbí ọmọ mi mọ orúkọ pẹ̀lú àfáà mi lọ àti gbọ́tà àfáà kan àná ń sọ ní pé ọmọ yín tẹ́wá fẹ́ sọ lórúkọ nísìnyí yóò máa jẹ́ Miriam Miriam táwọn òbí bá sọ pé Miriam ni n tó yẹ kóhùn sẹni káàkiri kò sí ti ń jẹ Miriam Mariam níbẹ̀ Mariam àmọ́ Miriam kò sínú ọkọ táwọn àmọ́ kọ́lá àti gbá tàbá kan pé ní ọkọ àmọ́ lónìí mùsùlùmí ni o Mary ni ó máa jẹ lọ tó wọ́n á Muhammad bọ̀tá àná bá bá wa

àti àti sọ then àwọn ọkọ ànábì ọlọ́run ọba pátápátá àlèsọ wọn ibrahim muhammad shuaib yunus nuhu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn orúkọ náà wọn náà ní àmì làlèsọ tó àwọn orúkọ tí ò bá ti wá dáadé tí ìtumọ̀ rẹ̀ ò dáa àgbọ̀dọ̀ sọ wọn kódà oríṣẹ́ ọlọ́run ọba ìfọ́lọ́run tọ́lá rẹ̀ kó máa bá a máa chéǹjì owó kọ fáwọn fáwọn èèyàn tàbí kí lórúkọ rẹ̀ láti fi báyìí lòun jẹ́ níta ọ̀jẹ́ báyìí nìkan lọ́lọ́run jẹ́ eh, eh, hazinu ìbànújẹ́ níta ọ̀yẹ́ sí hazinu ọ̀yẹ́ sí ìbànújẹ́ sáhàlù ni ọ máa jẹ́ sáhàlù ìrọ̀rùn ìrọ̀rùn sallallahu alaihi wasallam bákan náà àwọn orúkọ tó wáyé pé ní ó bá ti ní ẹ̀yìn tó pọ̀ jù nínú ẹ̀yìn tó pọ̀ jù oúnjẹ́lá ọ̀gbẹ̀nìkan yìí pé kí lórúkọ rẹ̀ ó ní kòlóòdù kòlóòdù ni pé njó máa lọ gbére tí ò ní tàn nígbà kò sí tí ò ní tàn ọ ìsìnkò lóòdù change so ojúṣe àwọn onímọ̀ nù kí wọ́n guide kí wọ́n advise pé kí wọ́n kí wọ́n gba àwọn òbí níyànjú pé ẹ bá lè change orúkọ yìí kò bá dáa so ká gbó ní báyìí àbẹ̀lọ́nkọ́lọ́nkọ́ ìyàgbáríkà sí i kí a gbọ́ àwa tí a gbọ́ àkọlọ̀ kó jẹ́ kí kó ṣe wá ní àǹfà